Hello and welcome to the Ifa Priest Podcast. A káàbọ̀ sí podcast ibi tá a ti Ifá. Um, stereotypes and the media has over time confused young people about the narrative of Ifa and the Orishas, leaving so many young people with a lot of unanswered questions about African spirituality in contemporary way. ní mọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ní èdè òrìṣà ìwà òrìṣà àti bí ifá àti ìṣẹ̀ǹbáyé ṣe jẹ́ ni kò yé mọ́ in the odù òtúrá ogbè ifá sọ wípé káwọ́ ẹni rere kó kọ́ wa nífá káwọ́ ènìyàn àtàtà kó gbà níbò àwọn dìbò dìbò ìṣí wọn ò dí ire which implores that ifá make us understand that the importance of looking out for a great teacher in our journey towards spiritual realization. I therefore implore you to subscribe to the Ifa Priest podcast as I take you on that particular journey to discovering Ifa and the Orishas. I am your host, Oluwo Olawole Olakunle. Is the complete process of Ifa and Ori initiation. Why Ishefa is the, the a part process of the entire process. The part process of the entire Ifa initiation that deals with just only the consecration of Ifa for you. That is why they say that o Ifa o gba Ifa ni wọ́n kó ọwọ́ Ifa kan lé ẹ So tá a bá we have employed the service of Ifa in our life. Àti gbé Ifa The role of Ifá in our life is to be a is to be a guide. Ifa ló wá ni ifa Ifá ni afinimọ̀nà. ifa ni atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Ọ̀nà wo ni Ifá fi lè gbà tórí ẹni tí ò sunwọ̀n ṣe is by giving quality and instructive um, um, uh, uh, directions to one's life. Is by giving meaning to one's life. Is by putting one on the pedestal of the right road to take. Now, Tabatiwa ní Ifá does not mean that Endoba Shefa must has consecrated the Ikin and now has ifa. This person has employed the lawyer, a solicitor, an advisor, the person uh, eh, Ifá as a knowledge portal. But when you now complete the process of Itefa, orí la lọ ń túṣe ní igbó odù ifá kọ́ la lọ ń túṣe ìdí tá ṣe tẹ ifá ní igbó odù ni wípé we needed to consecrate that ifá níwájú odù pé odù sórí pé n tí mo fi wá fẹ́ wá fi gbọ́ ọ̀rọ̀ lé ẹnu ẹ̀ yìí n tó mọ́ ni tí mo ti consecrate ní mi kàn mú èkùrọ́ wá bá ìwọ odù láti wá gbọ́ torí pé ikin ifá la fi lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu olódùmarè àwa kẹ̀dẹ̀ rí a lọ mọ irú èèyàn tá a jẹ́ irú, irú IP address wa, irú energy tí Olódùmarè yàn fún wa. We want to go understand our ìpín. Who am I? We want to go ask that important question from Olódùmarè that who am I? So but then àwọn ò gbọ́ èdè tí Olódùmarè ń sọ. Olódùmarè ló ń gbọ́ tiwa, àwọn ò lè decipher odò tí Olódùmarè ń sọ. Ifá ló máa bá wa decipher. So the role of Ifá in Igbo Odu is to communicate, is to be a communication gap between you and Olódùmarè orí ẹ̀ ló lọ túnṣe ní igbó odù ibẹ̀ ni fáṣẹ́ sọ yìí lọ́ṣẹ́ máa ń kí odù wá ní odù oníwóríwó sínwó odù oníwòríwó sínwó mo bá igbá ńlá awòde ìpó mo bá àyàmọ̀dẹ̀rẹ̀ awòde ọ̀fà mo bá onítàgìrì àwòsábẹ́ apamọ́ra o àwòrò ẹsẹ̀ gbarúmọlẹ̀ náà pé o that is níbi tí ẹnájì olódùmarè bá jókòó sí gbàá gbogbo ẹsẹ̀ irúnmọlẹ̀ gbọ́dọ̀ pé síbẹ̀ so which means that o fẹ́ lọ bèrè pé irú ìran wo ni mo tiẹ̀ bá wá níran gbogbo àwọn irúnmọlẹ̀ yìí irúnmọlẹ̀ wo gangan gangan gangan ni energy ẹ̀ ni wọ́n yọ wọ́n yọ mí nínú energy ẹ̀ energy wo gangan gangan gangan ni mí nínú gbogbo irúnmọlẹ̀ so ẹsẹ̀ gbogbo irúnmọlẹ̀ gbọ́dọ̀ pé síwájú olódùmarè olódùmarè fẹ́ lọ bèrè question lọ́wọ́ ẹ̀ ifá ló máa interpret interpreter ni ifá máa ṣe fún ẹ ń gbódù Ìdí tá a ṣe ń tẹfá ní gbódù ni pé we also have to consecrate the ikinfa to show Olódùmarè wípé à ẹni tó fẹ́ wá gbọ́ ohùn ẹ̀ yìí o ẹni yìí is competent enough ohun tó fẹ́ fi gbọ́ ohùn ẹ̀ yìí is competent enough is consecrated enough to listen to you ìní gbódù. So the difference between ìtẹfá and ìṣẹfá is that ìṣẹfá o ti ní ifá ìtẹfá o gbé ifá yẹn dání lọ sí ilé Olódùmarè láti lè gbọ́ ohùn Olódùmarè láti ẹnu through ifá yẹn that is ìtẹ̀fá i hope that i be able to do justice to that òun ni ifá ṣe sọ wípé ẹ ǹlẹ́ ooo yéé yéé yéé ifá ní àbúrò àbọ̀ yìí ifá ní ọ̀nà mẹ́rìndínlógún ni wọ́n mi ń tanná ifá sí èmi ò mọ̀nà ọkàn ẹ máa ṣeun èmi ò mọ̀nà tábàgbà rẹ lẹ́jọ́gún that is èmi ò mọ ọ̀nà tí mo fi lè gbà rí Olódùmarè I do not know which is my energy of, out of all these energies but ọ̀nà mẹ́rìndínlógún ni wọ́n ń tọ́nú Ifá sí there are sixteen roads there are sixteen portals to to communicating with God I don't know which of the portal I belong to so Ifá ló máa wá yànnà náà ẹ̀ fún ẹ Ifá ló máa sọ fún ẹ Ifá ló máa ṣàlàyé ẹ̀ fún ẹ ní Ìgbòodù àbọ̀lú àbọ̀yè I hope I have answered that question now the second part is who does Itefa. Uh, it is a competent babalawo that does Itefa and not just one person. Babalawo kan ò lè dáyàn tẹ̀yàn nífà. So a competent babalawo, a babalawo that has not gone through the rite, a babalawo that has not been initiated. Ifá ni mo tẹ̀ ẹ́ ná, mo tẹ̀ ẹ́ ná kó túra rẹ̀ tẹ̀. Eh, Ifá ni ògbè tẹ̀tẹ̀ kára ó rẹ̀ dùn ara iwájú tẹ tiẹ̀ ó kèrò ẹ̀yìn that is it is some first of all it is somebody who has been initiated that can initiate another person that's one secondly is that it is the person someone who has gone through the tutelage of initiation that can initiate another person such person must have gotten through the rank of olúwo because by virtue ẹni tó bá ti di olúwo ẹni tó bá ti ẹni tó bá ti kọ́ ẹni tó bá ti ṣe àṣeyege ẹ̀kọ́ ifá nílé ifá tí wọ́n ti gba èyí tó ti gba ìyọ̀ǹda tí wọ́n ti fún náà pa oṣù títí ẹ̀ tó ti ṣe freedom nílé babaláwo ó ti di olúwo ó ti di ọmọ ọ̀run ó ti di ó ti di ẹni tó kọ́ àkọyege ifá nílé Ọ̀rúnmìlà irú ẹni yẹn la ti fún ní àṣẹ láti tẹ̀ òun nífá second ni pé nítorí pé obìnrin ò lè fojú rí odù I have never seen and it is wrong on all ground èèwọ̀ ni obìnrin kì í tẹ̀yàn nífá although I believe personally and in, my, in some part of Nigeria a man ń tẹ obìnrin nífá ó máa ń obìnrin bá but some people disagree that they do not do it ìtẹ̀fá for women because I believe that personally orí tí ọkùnrin mú aṣáyé náà lóbìnrin mú aṣáyé as long as I have a unique energy with God as a man there is nothing stopping a woman to to also have a unique energy with God so èmi náà mo yan ìpín mi ni ẹlòmíràn yan ìpín títí ẹ so nothing. Uh, Nothing has stop nothing will stop a woman from moving through that journey towards self-discovery. So basically, it is a competent Ifa priest. Even an Onishegun cannot do it, Itefa for you because it's a very tedious, rigorous spiritual process that you must have attained a level of proficiency within the environment, within the hierarchy. And must you, have, you must have been Baba Alawo, that is master of miseries before you can go through the process of Ifá initiation. So in some cases, some oníṣègùn, some adáhunṣe, some olórìṣàs and all that, they they might have clients who want to go through Ifá initiation. It is their right to take that client to the Babalawo to do Itefa for him or her. But because of the um, because of so many um, irregularities with, with out of that relationship, so many things have been happening. We've had so many wrong things, so many unhearable things. Obìnrin ṣẹ́fá fún yàn, olóṣà ṣẹ́fá fún yàn, oníṣègùn ṣẹ́fá fún yàn. Whereas babaláwo ló lẹ́tọ̀ọ́ láti ṣẹ́ Ifá fún yàn. Now you mentioned about orí là bá bọ. Tá bá ti wá ń bọ orí, ṣé ó yẹ ká fi gbogbo òrìṣà sílẹ̀? No. Maybe you don't. I think I would also have to explain what the concept of orí Boy is once again. Tábà sọ pé àbọ̀ orí. Orí in the orí is one of the hierarchy in the hierarchies of the sixteen odus láti èjògbèdè òfin méjì orí wà nínú àwọn orúnmọlẹ̀ yẹn nínú wọn nínú àwọn orúnmọlẹ̀ ká kó síbẹ̀ orí ló ru gbogbo òrìṣà wá sí ilé ayé so we have um, nine original odus of Ifa from Ejogbe to Ogundameji that encompasses the existentialism of nature. Same way we have nine planets and all that, all that. So the same way we have nine ọkùnrin mẹ́sàn-án ara mẹ́sàn-án from Ejogbe to Ogundameji. And then if you remove Ogundameji, if you remove um, rather if you remove Okoranmeji you realize that you have eight sides and eight sides ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n ń tan mẹ́wàá fásí owó rere lọ́wọ́ mi kan ọ̀tún ó gbà rẹ̀ lọ́wọ́ mi kan òsì ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n mi tan náà fásí èmi ọ̀mọ̀nà eléyìí tí n bá gbà rí ẹlẹ́ẹ̀dógún it is a it is an allegorical word that translates to the fact that Olódùmarè arranged the energies of nature such that we have one nine and then we have a replica torí bá ṣe ń ṣe láyé náà la ṣe ń ṣe lọ́run but then that's not where I'm going to the the fact that we have done ibori which literally means that we have charged we have given our spiritual portal the required re resources to achieve a particular goal so the more we the more we uh, equip our ori with the resources needed to grow. The, the higher and the better our Ori grows spiritually, grows to the extent that it can attract energies and it can perform some particular duties. So, kí èèyàn máa is a sign of spiritual growth. So orí bíbọ means that we must at, we must we must long to attain spiritual growth than concentrating on jazz concentrate on Ògún that is that's why they say onílàbá bọ àbá fi òrìṣà sílẹ̀ because orí bíbọ entails ẹbọ Ori orí bíbọ entails ètùtù because tó bá lọ bọ Ṣàngó orí ẹ ló bo because you have Ṣàngó will not listen to you without the consent of your Ori so you cannot give Ṣàngó anything it is your Ori that you will give. the fact that you Ifa says you should go and meet Shango shows that Shango ló fẹ́ solve problem yẹn but Shango will never acknowledge your presence without the consent of your Ori because Ori ẹni Shango mo. it is only your IP address that can connect your with Shango's energy so if you now go and meet Shango directly it is showing you that it is Shango that your eleda will go and meet Ori náà ló padà bo. so tó bá lọ Shango Ori lo bo tó bá rúbọ orí ló bọ́ there is nothing you have done to attain spiritual growth that is that does not that does not deal with cutting corners that is not that that is not a means of increasing the energy level of your ori to attain some other things so to bá ti ń bọ orí it does not mean that you should be you should stop bọyìn uh, uh, feeding òrìṣà because don't forget that before you go and feed òrìṣà it is your ori that told the father that it is Shango that I, I have spoken to Shango Shango ti sọ pé kó máa bọ̀ o okay o kó lọ fún mo ti parí ọ̀rọ̀ lọ́dọ̀ Shango kó lọ fún Shango ní àpàdé méjì o Shango máa Shango ti gbà láti lọ́ọ́ bá ṣe nǹkan tó fẹ́ fún un eh, and you now go and do Idafa don't forget that once we do it Ifa divination we are we are only tapping into the subconscious portal that we have our energy our our storage tank our energy bank our knowledge bank so tá a bá lọ dáfá a lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ orí wa ni pé ìwọ ẹlẹ́dàá mi nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí tó ń ṣẹlẹ̀ kí lórí sí i because ifá ló lè translate communication láàrin spiritual head wa àti àwa láàrin orí wa àti àwa so orí is is the one who bring about our encounter with spirituality because without our ori we cannot experience the energies of we cannot experience spirituality directly. We will just be hearing hearsay. People will not witness, people will not experience the flow of the energies within our own spirituality, how direct it can be. So Holy is the is the portal that that brings about the encounter with spirituality and the cosmic realm. So Tabambori, if if we are being told to go and do Boshongo or go and Borishala, it does not mean that we should not Borishala or we should not feel Rishala or we should not feel shongo. It means that our Ori has given us a clearance level to relate with Orishala directly because a communication link has occurred. Even if you go and meet Orishala directly, Orishala will not listen to us without the concept of our Ori. Secondly, is that we need to also understand that our Ori, the composition of our Ori is the composition of the energies of some Orishas. For instance, if you if I says if I says Okunsunore Nore in Ogunda Oworin Ifá says òkun ṣú náre náre ọ̀sà ṣú lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ àwọn alásán ń rasán àwọn alára ń rará àwọn alásán ń rasán àwọn alásán mi ń rasán mi abẹ́ ọ̀tá àwọn àgbàmàlè ló jẹ tán àwọn àgbàmàlè ló mu tán àwọn àgbàmàlè wọ́n mọ̀ pé ìgbẹ̀yìn ọ̀rọ̀ ò ní sun wọn wọ́n fari wọn kororo wọ́n fi irun mú dífá ojú wọ́n fi irun àgbọ̀n dí àrùn pínpínpín ṣèbí ìṣẹ̀ṣe ni wọ́n lọ rèé ṣe fá fún ilé tí ń ṣe olórí orò lóde ọ̀run lọ́jọ́ tó ní kí wọ́n lọ máa moro lé wọn ìjẹ́ta ti ẹni ìṣẹ̀ṣe ẹni gan ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni ní ṣe Baba ẹni ṣẹ̀ṣẹ̀ ní ṣe that is the beginning of our relationship with God the polarity the energy the polarities of our energies of our of our wori ìyá ẹni bàbá ẹni is an allegorical language of saying that neg the negative is in our life and the positive in our life so there is a polarity of our father and our mother so biologically also we agree that it is the gene of our mother and our father that combine to formulate a unique gene called us So the positivity of our mother and the polity in our mother and our father is depending on what formulates us and what gives our unique ori. So if take for instance the guardian orisha or the orisha that is in composition of your of our father's ori is Ogun and the orisha that is predominant in the composition of our mother's ori is Osun By virtue of birth, it really means that our Ori is a, is a composition of the energies of Ogun and Oshun. So it gives credence to the kind of character that we, we exhibit. We begin to realize that some people just don't understand why they get angry easily. It might be that the, the energies that connect to Ori is the energy of Eshu and Ogun. If some people are just so secretive. Ó only jẹ́ pé Eégún ni orí ẹ̀, ó lè jẹ́ pé Eégún ló mọ That is the essence of why our forefathers man ń ṣe àkọsẹ̀jáyé to know what is exactly irú orí wo lẹ́ni gbé wá irú àwọn orúmọlẹ̀ wo ló tẹ̀lé ẹni wá and all that so by virtue of understanding the composition of our ori we might as well know whom to relate with if we need anything spirituality uh, spiritually take for instance I know that the energy that flows through me is the is the energy of Ogun and Osun Ogun being the positive energy and Osun being the negative energy and I need anything, I know that I have to, I can meet. That is why Ifa says, Ìṣẹ̀ṣẹ̀lé ìyá àti baba." It means that Oshun is my Ìṣẹ̀ṣẹ̀lé ìyá, while Ogun is my Ìṣẹ̀ṣẹ̀lé baba. So if I need anything spiritually, it is, I must always get the clearance level, clearance from Ogun and Oshun before anything can be assigned to me spiritually. That is why they say that nothing can be done lẹ́yìn orí. Kò sóhun tá a ṣe lẹ́yìn orí. That is, ta ló orí? in this in this example Ògún àti Ọ̀ṣun ni orí tèmi because the composition of my DNA structure the polarities of my DNA is composed of the energies of Ogun and the energies of Ọ̀ṣun so without Ogun and Ọ̀ṣun nothing positive or nothing negative can happen to me that is why Ifá says ká wá ẹni rere kó kọ́ wa nífá that is we should look for whom káwé ìnàrà kó gbà níbo àwọn dìgbòdìgbò ìṣí wọn ò díire àti bá fọkùnrin kọ̀kọ̀ tó ń tilé fẹ́ kọ̀ wá àti bá fọkùnrin gbàgbà tó ti lè gbà wá so orí ẹni ló lè bá wa kọ bí orí ẹni ló lè bá wa gbáre dependent on the energy particular energy that flows through our wori that compose that compose of our wori I hope that I have been able to answer that. tí wọ́n bá ti bèrè lọ́wọ́ wa kí wọ́n tó ṣe ìbọrí the first time ó tún ní kí wọ́n tún máa padà lọ bèrè lọ́wọ́ fa tó yẹn ti mọ materials tí wọ́n máa lò láti ṣe. nítorí wípé because we do not know for certainty what is happening in that plane which plane which energy level does your ori think is right for you to attract at that particular point in time Is it the energy of Shango? Is it the energy of Obatala? Because we don't know the energies. Because it is not just one energy that you need, one one particular um, pattern of energy that you need to succeed in life. Take for instance, um, if you are going through hardship, Ogun Lashina. So the energy of Ogun can pave way or make a way for you to to to break and lose some bonds or some things that can that have been affecting you such that you you begin to, you have been having hardship things that you are experiencing hardship on top the energies of Ogun can open way and open doors for you in that regard but the question is this how do you know it is the energy of Ogun that you need it is the fact that we tell you the fact that you need the energy of Ogun today does not mean that it is the energy of Ogun that you require to solve your problem tomorrow so if you have fed your ori with emu which is one of the best thing that Ogun likes today And it is Obatala that wants to help your Ori tomorrow. Your Ori will not present itself to Obatala with, a, with the energies of Ogun or with the energies that will repel Obatala because Obatala will never drink emu, will never drink palm wine. And whereas when you needed um, the help of Ogun yesterday, your Ori required or requested from you palm wine so that he can dialogue with Ogun and you can get a good result. In, in, uh, Ogun can help you. But today, you no longer need Ogun. Your Ori needs Obatala, and Obatala does not drink palm wine. So your Ori will never ask you for palm wine. So if you have, if you are now giving your Ori palm wine today because you gave your Ori palm wine yesterday and you saw drastic changes, you'll be surprised that you give your Ori palm wine today and you see drastic changes negatively because the energy that is flowing through you or the energy that's supposed to flow through at that moment, you have you have installed or you have taken something that repels that energy and so you will not enjoy yourself at that moment. So that is why it is needed to constantly know kí ni mo fẹ́ bọ eh, kí ni mo fẹ́ bọ orí orí mo fẹ́ bọ tí mo fẹ́ fi bọ yìí nínú mọ̀lẹ́ orí máa lọ kó fún so you cannot just do your orí and bọ̀rí o gbọ́dọ̀ ní orí mọ̀lẹ́ torí ẹ fẹ́ lọ ránṣẹ́ and all what not so I believe I have answered that part my sir. bẹ́ẹ̀ ẹ ṣe kan sáà pẹ̀lú bá ẹ jẹ́ ká wo bóyá ẹlòmíì ní question láti béèrè sá. Hello. Hello. Mr. Benja, you can ask your question now. Okay, sir. All right. Thank you very much. So, one of the questions tí mo ní níbí báyìí is pé ìṣẹ́fà yẹn tó bá ti fún yàn nípa èèyàn máa gbé lọlé ni. Ṣé ó mi pé èèyàn ti di like an Ifá worshipper then? Or kí lèèyàn máa part of tó gbé fún yàn yẹn tí wọ́n gbé lọlé after the tẹ̀fà and everything another thing ni pé igbódù ẹni ẹ̀kan péré la gbọ́dọ̀ wọ igbódù wọn ń wọ ní ẹ̀ẹ̀mejì abẹ́mẹ́ta tí wọn bá wọ ní ẹ̀ẹ̀mejì abẹ́mẹ́ta kí ló máa ṣẹlẹ̀ that's why that first time I wasn't satisfied with the you know the way the thing was done and um, okay let me consult with some other babalawo somewhere that I think are better or more experienced wọn àgbo kékeré tuntun ṣe again tí wọn bá lọ ṣe lẹ́ẹ̀mejì or tí wọn bá wọ igbódù more than once. ṣé anything attached to it kí ló well um, okay. continue. okay then láti ti fẹ́ bèrè ni pé ẹ mọ̀ ìgbàgbé òun lóògùn èèyàn lè lọ tẹ̀fá nísìn kéèyàn gbàgbé nǹkan tó sọ fún during that process of initiation and tẹ̀fá everything are recordings allowed so that èèyàn máa ní and one can listen to it again and again or watch again and again so one don't forget àwọn nǹkan tó ti sọ fún yàn nípa èèyàn níbi gbódù nígbà tí wọ́n ṣe ṣe gan sa. well um, the first thing we wípé tí a bá ti tá a bá ní ifá bóyá aṣẹ́fá ni àbá àtẹ ifá ni ifá wa ni kò ń ṣe ifá babaláwo It's just like saying that you you employ the service of a translator and you now leave the translator with another person that anytime I need, I want to hear the language of this community, I will come to you so that you can help me talk to my translator to translate to you and then you talk to me. So, IFA is yours by virtue of consecration because it is just basically it is consecrated solely for you so if you as a babalawo there are so many people you find in my house because of the because of the nature of our environment because of the many stereotypes that's attached to it so many people do not want to be uh, attached or seen with Ifa but permit me to recite um, one Odu of Ifa ìyìn ló gbèrékúsá ifá ní àwọn ará akúlúwẹ́ wọn ò gbọ́dọ̀ fọṣọ lórí ọ̀tá òjò kò rọ̀ lárọ̀ dùn kọ́mọ rúmọlẹ̀ wá fọṣọ nílé wa ifá pẹ̀lẹ́ o ọmọ onílùkan ìlùkan ìlùkan ìlùkan tí wọ́n fi awọ ẹkùn ń sè òun akété ń pè etí erin ará ilé ò gbọ́dọ̀ jó sí èrò ọ̀nà wọn ò gbọ́dọ̀ jó sí Ọ̀rúnmìlà ó gbé wúsà méjì lọ́wọ́ wọn wọ́n ní Ifá ti gbẹranpa jẹ lọ́wọ́ wọn adífá fún Ọ̀rúnmìlà Ifá máa ya ikú dànù Ifá máa ya àrùn dànù wọ́n ní kó káàlẹ̀ ẹbọ ni kó wá ṣe ǹjẹ́ mo ya kú tán mo sinmi mo ya àrùn tán mo sinmi mo ya ikú o mo ya àrùn mo wọlé mi mo lọ rí sinmi Ifá ní àwọn ará Akúrú ẹ̀wọ̀n ò gbọ́dọ̀ fọṣọ lórí ọta that ẹni tó bá ti ní Ifá ńlé òjò ò ní rò láwọn nǹkan mọ́rùn-ún fọṣọ that is it will be very wrong for some things to happen if you have your Ifa with you Ifa establishes this path ní in Ogberikusa again where Ifa says ọwọ́ rí iyán ọwọ́ yọké àtàǹpàkóràgbàdo ọjọ́ ó ṣe múnukúmúnukú adífá fún ọ̀rúnmìlà Ifá máa gbé ọmọ rẹ̀ gòkè àjà nítorí ikú wọn ní kó kalẹ̀ ẹbọ ni kó máa ṣe ǹjẹ́ ikú wá mi délé ikú ò bá mi kèrègbè òfìfo ẹ máa kó àrìn dànù èrìn àrùn dànù lẹ́rìn ìta gbábálà ń bèrè ajílékegé àrùn wá mi délé àrùn bá mi kèrègbè òfìfo ẹ máa kó àrùn dànù èrìn àrùn dànù lẹ́rìn ìta bàbá ṣáàlà ń bèrè ajílékegé gbogbo àjogún wá mi wálé bẹ́ẹ̀ ni wọn ò bá mi kèrègbè òfìfo ẹ máa kó àrìn dànù èrìn àrùn dànù lẹ́rìn Ìtababálá abẹ́rẹ́ ajílẹ̀ gẹ́gẹ́. That is, Ifá says, ọwọ́ rí iyán, ọwọ́ yọ ike. Sometimes, when the iyán here is allegorical to, to mean one's destiny, Ogo. That is, sometimes some, some, some things might happen and some people might be able to convert one's destiny or something like that. So, or Àtàǹpàkò ràbàdo òjò ń ṣe mùnùkúmùnùkú. You know how anxious you are to battle the a, a fresh corn. Ifa says the presence of Ifa in one's life would not allow such negativity to negativity accrue to such um, pattern come near you by virtue of Ifa Ifa ló gbọ́mọ rẹ̀ gòkè àjà tí ikú fi wá délé tí ò bá lé ṣèbí nítorí pé Ifá mọ̀ wípé ikú ń bọ̀ ni torí pé Ifá mọ̀ pé àrùn ń bọ̀ ni torí pé Ifá mọ̀ pé negativities ń bọ̀ ni so Ifá ni ó máa eh, abate negativities over our lives so now by virtue of pé èèyàn ní Ifá ó dẹ̀ gbé Ifá ẹ̀ lọlé there are so many negativities tó yẹ kó máa ṣẹlẹ̀ around there tí ò ní lè ṣẹlẹ̀ torí pé Ifá ló máa máa repel àwọn negativities yẹn so ẹni tó bá ti ní Ifá ní àǹfààní láti gbé Ifá ẹ̀ lọlé nítorí Ifá ẹ̀ ni Ifá bá wà pẹ̀lú olúwo, tí bá pẹ̀lú babaláwo, Ifá náà ò lè sin babaláwo yẹn, òun ni Ifá wá sìn. So mo lérò, eh, that's number one. Number two ni pé the, the essence of going to Igbodu more than once is like saying that you want to you want to reinstall your operating system more than once because the moment you go to Igbodu your operating system becomes installed and you more or less like understand your you get the manner to run your operating system assuming that you release the operating system is man's operating system is man's os so if you have run your os èèyàn ò ní àǹfààní láti lọ sí igbó odù lẹ́ẹ̀mejì so but then tí ẹ bá wá lọ sí igbó tí there are some circumstances that might want to bring about that issue of one going to igbó odù two times It's whether you throw away Ifa, you not see Ifa again. And it's not as if you are going to go to Igbohood two times. There is a means, there is a, there is a different arrangement, There is a different process that will be done for you. Not you going into Igbohood to go and do the initiation rite again. Because you cannot do more than you cannot um, experienced that kind of communication with God more than twice. You have had one in heaven, you're having one on the face of the earth. So once you have that conversation, gbogbo ntolódùmarè fẹ́ embedded in the old of Ifá that comes out on that day. Now, by virtue of the fact that you have all those things with you, you have all the resources you need. So the more you now begin to dig deep into the are uh, the tool that Olodumare spoke to you with, the more you begin to get the level, um, a, a, uh, the more you begin to grow in your own level of self consciousness, the more you begin to understand yourself, the more you begin to advance spiritually. So you one cannot go to Igbodu more than once. And in the event that you forget your old Ifa, there's also a different process too that can be done to revisit and to get you an Odufa in the event that you it's not as if you go and do itefa e again so a babalawo before before you can even do itefa e that's why it is only a competent babalawo that can go through itefa e process for you there are some so many things that will be asked from you and then the babalawo will know if you have done itefa before or not abobaboyi now Hello? are you with me i'm with you. Yeah, Olu, Ogbo Atoro. Ogbo Atoro gbogbo àtọ́ bàbá àjọ gbọ́ àjọ tọ́ ni. So the question is this you discuss about ori and during the process you talk about uh, different orishas. Alba on the line. Yes, I'm with you. I want what is the connection within uh, Osoyi and Orumila? What is the connection within them? Uh, well, um, let me explain that um, part. Well, that, obviously that is off um, the the conversation basically, but I'll just chip in a little part of it. Osoyin ẹrú ilé Olódùmarè ni so in fact Ọ̀sanyìn ò sí nínú àwọn irúnmọlẹ̀ tó lè pè ní ọmọ because Ọ̀sanyìn àwọn Olúbíkin Ọ̀sanyìn Bíkin Ajímúkindé ńlẹ̀ Ọlọ́kànyìndé Ajífìàpò Ọ̀dùnkọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹrú lẹ́yìn Ọ̀ṣun ni wọ́n so Ọ̀ṣun ni ọmọ Olódùmarè Ọ̀ṣun ló ní direct energy Olódùmarè tó jẹ́ ọmọ Olódùmarè àwọn yẹn jẹ́ ẹrú ni wọ́n àwọn ní àwọn ní ìjì bàbá ìjì ìjì bàbá ìjì wà nù wọn àti ọ̀sanyìn kí méjì tó kù kó máa jẹ́ tàwo so those two people àwọn people àwọn mẹ́rin ló jẹ́ ẹrú olódùmarè when there is a process that leads to we having the privilege of going to meet God or having the energy of God on the face of the heart, since God has left the face of the heart. that God has said I'm not coming to this heart again àwọn irúnmọlẹ̀ ní àǹfààní láti pèsè jọ láti pe ẹ́nájì olódùmarè wá sáyé tí gbogbo wọn dẹ̀ máa pe ẹsẹ̀ jọ sí. So odù ni olódùmarè rán wá sí ayé láti wá jẹ́ bí energy portal tòun tó jẹ́ pé ibi tóun bá ti jókòó sí tí odù bá ti jókòó sí gbogbo irúnmọlẹ̀ máa jókòó síbẹ̀ ẹsẹ̀ gba irúnmọlẹ̀ máa pé. So odù itself because God odù itself is not God odù is like a a a um, energy is like an energy that depicts that, de, that depicts um, the energy of God on earth. So nígbà tó dùn wá sí ilé ayé ilé Ọ̀rúnmìlà ló kọ́ dé so Ọ̀rúnmìlà is the first person tó mú èèyàn padà lọ bá Olódùmarè nínú ayé yìí. So Ọ̀rúnmìlà was the only was the first person to make us transcend different realm on the face of this earth without going back to heaven. So to to to to move to that realm of God. It was it was Orunmila who took man through that process. So and the relationship between Orunmila and Osonyi came as a result of the fact that Osonyi came with Odu to Orunmila's house as ẹrú. Osonyi wá sílé Orunmila gẹ́gẹ́ bí ẹrú ni pẹ̀lú odù ẹrú odù ni wọ́n àwọn tó tẹ̀lé odù wálé ayé gbà tó dùn gbé lé ọ̀run ńlá tó tọ́mùlà fi tọ́mùlà fi odù sí yàrá tó ń bò tó ń gbé náà lọ wò lóru but um, there is a different story entirely behind that that led to odù leaving olódù uh, ọ̀rúnmìlà's house so gbogbo ẹni tó bá ti ń gbé ní olódùmarè ló ní talent títí wọn àtẹrú ni o àtọmọ ni olódùmarè jogún ìmọ̀ fún tó olódùmarè ló ní ìmọ̀ So ìmọ̀ ewé àti egbò ni Olódùmarè jogún fún Ọ̀sanyìn gẹ́gẹ́ bí ẹrú. So it was it was that link ìgbà tó dùbínú kúrò ní Olódùmarè gẹ́gẹ́ bí ìtàn ṣe bí ìtàn tó tí Ifá pa. Ṣé ni Ọ̀sanyìn ló reconnect odù àti Ọ̀rúnmìlà padà. Torí Ọ̀sanyìn ló padà mú Ọ̀rúnmìlà lọ sí inú igbó tí odù lúgọ sí tá ń pè ní igbó odù dọ́là mẹ́wàá. Àbọ̀rọ̀ àbọ̀yè. Eh, fine, I just said that you branch that fair and kí ni ó fà tó yẹ pé àwọn obìnrin kan wọ́n máa dá ipá because according to my own research èmi rí i pé ẹ̀rìndínlógún ló yẹ kí obìnrin máa dà kò yẹ kí obìnrin máa da ipá adẹ̀dàdẹ̀ kọ nínú ẹ̀kọ́ díẹ̀ pé obìnrin ò gbọdọ̀ fojú ní òdì ẹ ṣé ẹ lè tan ìmọ́lẹ̀ díẹ̀ sí àárín yẹn fún wa ẹ má bínú ẹ dákun. Um, obìnrin ò lè kó ikin ifá dá because ó léwu púpọ̀ fóbìnrin láti kó ifá dá obìnrin lè because ikin ifá is a divination process it's a divination material there are various divination materials on the face of the earth and onírúurú divination material la kó lé obìnrin la kó lé energy polarity lọ́wọ́ á pín wọn ni àwọn divination material wà tó yẹ pé both polarities ló lè lò àwọn divination material wà tó yẹ pé one polarity ló lè lò so ikin ifá dídá ọkùnrin nìkan ló lè lo ikin ifá dídá the polarity is the, it is the feminine uh, masculine polarity of all the energies that God has created tó lè lo ikin ifá dá so the the um, reason is um, relating to the story of Ìlúbẹ̀rẹ̀. So there was a point in time tí obìnrin ní access sí all of these energies without without having any clear um, issues tí feminine energy tó ní clearance level to uh, to run all of these things but the story of Ìlúbẹ̀rẹ̀ which will be said some other time, not on this episode of the podcast, is is um, talks about the relationship between uh, obìnrin, the divination materials each of the obìnrin has, the, uh, each of uh, obìnrin has access to use. So, but then for for um, people to understand and people to people to have knowledge, Obeni okay, kí ń obìnrin lè lo ọ̀pẹ̀lẹ̀, obìnrin lè lo mẹ́rìndínlógún. In fact, there is a divination process that is designed, that Ọ̀rúnmìlà designed for Ògún. It is called ìpín. Obìnrin lè lo ìpín because Ọ̀rúnmìlà is the one who designed divination process for each of the orishas. Each of the orishas have their own peculiar divination process that or a peculiar communication system with God directly olódùmarè Ọ̀rúnmìlà ni olódùmarè jogún eh, knowledge portal fún the the access point or the access to uh, the formula to uh, access any knowledge portal Ọ̀rúnmìlà ló ní lọ́wọ́ Ọ̀rúnmìlà ló dẹ̀ pín torí òun ni ajogún ìmọ̀ fún òun ni ìmọ̀ òun ló dẹ̀ pín ìmọ̀ yẹn lé gbogbo àwọn irúnmọlẹ̀ tó kù ní ọwọ́ so for that reason um, obìnrin ò lè da ẹkin ifá. Ọkùnrin gan-an kí èèyàn tó da ẹkin ifá, ó ní orò tí èèyàn ṣe. A competent Babalawo we know that ó gbọdọ̀ ṣe orò agbórí ọ̀tá dáfá, ó gbọdọ̀ ṣe orò agbẹ́ǹkùlé dìbò. So there is a particular pro-process. The, the, the process of our relationship with the Orishas is extremely spiritual. Our, our existence is spiritual everything we do in, in Africa and our relationship with nature is extremely spiritual. So, for that reason, for every level, for every point that we reach, the process that we go through is a very spiritual process. So, it will be wrong for you not to get the clearest level of a spiritual process before you undergo that spiritual process. So, ìwọ tí o bá ti ìṣòro àti kó kì í fa fún ẹ tó bá kí ń dá kì í fa àwọn irúnmọlẹ̀ máa máa fìyà ẹ̀ jẹ you will not àbọ̀rọ̀ àbọ̀yẹ̀. Yeah, thank you very much. Welcome. And back to the ori process. Uh, kí ni ìgbìyànjú tẹ̀lé fún wa lórí orí ìgbà wo ìgbà wo àkókò wo la lè máa bọ orí la lè máa bá orí wa sọ̀rọ̀ even without the concept of the olúwo or babaláwo or, what, or oníṣègùn or whatsoever. Well, um, orí bíbọ is not a tedious process. Ebi òun ló sọ àwọn babaláwo àti oníṣègùn àti olórìṣà di àwọn tó ń pọ́n àkísà tó ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà because gbogbo wa la ní àǹfààní láti lè mọ bá ṣe máa bo orí wa personally torí pé kò sẹ́ni tó lè bá ẹlẹ́dàá ẹ sọ̀rọ̀ as much as you can yourself. There's nobody that can relate with your worry much more than you. So, tí the fact that uh, we don't know how to relate òun ló fà tí àwọn babaláwo fi wò pé let us leverage on this lack of knowledge and let us charge people for our call ẹni kan of knowledge so but basically this the Ifaprint podcast is to open up all these spaces there are so many things our fathers have have enclosed, enclosed, enclosed out of fear sometimes, out of I don't want this information to get into the wrong hands, out of so many things. But then our generation must know because to know is to be free, and our generation has to be free. So the Fabric podcast would ensure that at least to the level of um, that is attainable for some of us who are not initiated, information to be real information that is genuine that's intrinsic to our indigenous spiritual system will be passed across to everybody who, who seek to know. So, natural, naturally, in, in, in coming episodes of the Fabric podcast, we would talk deliberately or extensively on what, how to do Ibori. There's going to be a, there's going to be an episode for Baolashem Bori. So, and I will ensure that in that part, in that series, it is going to be a video. It, there's going to be a live video recording such that we can post the video and people can have a witness of how to do bori on their own so as regards to pé ìgbà wo la there is no time tí a ò lè bọrí nítorí pé Ifá sọ yìí pé bórí ẹni ò pani tọba kan ò lè pani adífá fún alùbẹ̀bẹ̀ ilé tó ń ṣàwo lọ sílé ọlọ́fin wọn ni kó kalẹ̀ ẹbọ ni kó máa ṣe fani bí orí ẹni ò pani tọ́ba kan ò lè pa ni it shows that there is no ọba here is rep is a representative of the highest spiritual hierarchy on the land so the highest the the person who has the highest spiritual hierarchy on the face of the heart cannot do you any harm without the consent of your holy because the person cannot assess you without first assessing your portal so if you have not been in tandem or in good relationship with your holy your ori will give in. some people have strong ip address some people have strong firewall some people have it depends on how conversant you are with your ori and how you have invested so much in ensuring that your ori is well protected so you that want your ori to be in constant um, reson resonance with the energies of nature you know that kò sí ìgbà tó ò ní borí eh, as long as tá a bá ti ń jẹun lójoojúmọ́ ṣó yẹ kó máa borí wa lójoojúmọ́ ni And people do the mistake of saying that you must use goat, you must use ram, you must use this thing, you must. Mm-mm. You can. What I what me I do personally is that I have a very large bunch of kola. Mo lè ordinary obì, mo lè ordinary orógbó láti fi bọ orí ẹ̀ sọ̀rọ̀. So because orí ẹni ò ní tan ni orí ìlàlẹ̀ fi ń yan orí ẹ̀ la fi yan ẹran lọ́bẹ̀ láì yan egun. So there are some important choices one might want to take in one's life and then you don't have the luxury of going to babalawo to do divination to say ah i want to quickly buy this car i want to quickly buy this house i want to quickly make this important decision and i cannot reach to any babalawo how can i do it how can i ask my ori so because your ori will not tell you lies because your ori is the one who has the map of the journey you have come to walk on the face of the earth so you must learn how to talk to your ori without because i can talk to your ori for you and then tell you lies about what your ori is saying But what your Ori want at a particular point in time. Your Ori might just want ordinary Obi. And I tell you, your Ori want a big cow. You don't know what your Ori is saying. So we must be able to, as, a, as people and as, as Africans, must be able to learn or know how to communicate with our Ori without the consent of anybody. So in, the, in future episodes, I would uh, talk about how to do Ibori. Aboraboye. Thank you very much. I really appreciate it. Hello? This this Hello? podcast series will be ending in the next 15 minutes. So if there are any any questions, I would appreciate that you that I cannot attend to, please send them to me via DM. I would have somebody go through them and write them down so that we'll, we'll, you make sure to include it in the next episode that will be coming up next month. So um, basically, that is um, that will be that will be all for now. In the next 14 minutes, we would be leaving. So I will just be taking um, I say two or three more questions before we call it a day. This um, episode of the podcast is recorded. I'm recording live in the studio as I speak with you, and it will be edited and um, documented on different podcast platforms Apple Podcasts, Google Store, uh, Google Podcasts, Spotify, and all podcast platforms that people can listen to again. So you can always listen to this podcast series at a later time. You can share the podcast series. You can get people informed. You can invite people, and then you can um, always. Um, you can always tell people about the podcast so that um, they can You can also help us get people's question, questions that people might not be able to um, answer before the event of the next episode, which is going to is going to be a monthly um, series. The the Twitter space is going to be a monthly series. Why the episode of the podcast is going to be um, bi-monthly. So the the the the, the content that we are we are sharing at the moment that we're recording at the moment is going to be divided into two. We are going to have two episodes in a month. So, um, somebody wants to ask question, please. Okay, Olu, uh, ẹ ṣe uh, mi ko, rárá. Ẹ sọ lẹ́ẹ̀kan gbà tẹ́ ẹ̀ ń ṣàlàyé máa gbódù. Ẹni mi kí tí Elódùmarè. So ìbéèrè mi ni pé kí ni ìyàtọ̀ nínú ikín àti ọ̀pẹ̀lẹ̀ àti ẹ̀rìndínlógún àti pé àwọn babaláwo tó ń lo ìkan nínú àwọn mẹ́ta yìí kí ni kí ni ìyẹn túmọ̀ sí pé babaláwo tó bá ń lo ẹni tó bá ń lo ẹ̀rìndínlógún fún dáfá fún ni àbẹ tó bá ń lo ọ̀pẹ̀lẹ̀ kí ni kí ni ìyẹn túmọ̀ sí especially wípé torí ẹ ti sọ pé kí ìyẹn gangan ni etí olódùmarè so kí ni ẹ wá já sí fún àwọn tó ń lo ọ̀pẹ̀lẹ̀ àti ẹ̀rìndínlógún ẹ ṣe. ẹjọ ní àfikún ẹ jọ ní àfikún mo fẹ́ sáré béèrè ìbéèrè kan àbúrò àbọ̀yé. àbọ̀yé bó ṣiṣẹ́. àwọn tí wà ní diaspora ṣó kí a organize eh, ìtẹ̀fà fún wọn can it be done virtually or online or we have to be physically present olówó nípa pípa orílẹ̀-èdè lórí. Hmm, igbó tó bí pé wọn kì í fa orílẹ̀-èdè olórí náà lè ṣẹ̀ṣẹ̀ sọ yìí but màá answer question now. Olu, please, uh, let me be the third person. I hope you can hear me. I can hear you clearly. Uh, okay, great. Um, I think I understand what it is that Benja was been breaking. I think that might be my network. I, I really don't know. But um, in clarification, uh, well, in trying to ask again what Benja was asking, now we are at the, at the SEPA um, um, your ifa is consecrated to you and it is personalized, right? Now, kí wọ́n ní ìyàtọ̀ ìyẹn àti orí? And um, I think that is the reason why he kept asking, hey, um, if you have done that, skinny, is there any point to going to do ifa again after you already have your Isefa, your, you know, your Ifa in your house? so um, and then I also think that it is um, laudable that you have decided to teach um, us how to be able to communicate with our IFA. Um, that is really, really going to be very interesting to me. So, um, Yato, um, consecrating to you and Ori. Thank you. You're welcome, sir. So um, basically you let me start with kí ni ìyàtọ̀ láàrin ìkínfà àti ẹ̀rìndínlógún considering that um, ìkínfà is uh, ohun olódùmarè. àti ọ̀pẹ̀lẹ̀ náà. yes ọ̀pẹ̀lẹ̀. and ọ̀pẹ̀lẹ̀. now um, ìkínfà was given to Onumila by olódùmarè so every other means of divination is because Orunmila understood that um, the language of divination or relationship with the cosmic realm is in numbers. Orunmila, as a result of that, designed some other means of divination, uh, some other tools of divination, and then program it using the programming language of the Ikefa. So that is why that is what brought about the advent of the logun. the logun is the number of odus the primary odus of Ifa that uh, Orunmila received from Olodumari to be doing his Idafa so it was Oromela who designed the Opele system the Opele system is called the four two by four quantum uh, matrix chain a two by four quantum matrix chain a, it's, a, it's a mathematical, it's an advanced math- mathematical division system that um, works on the concept of matrices and determinants and works on the principles, principles of binary computation. So the Opele is also um, encoded in bits. It is the Opele system that brings about the concept of bits, bytes and kilobytes and all that. So, but then that is for different conversations. Now, there is no hiato because Orilla made us to understand that divination is or pinging the cosmic realm is a is a purely spiritual process. So irrespective of the nature of the material you use, you would always get you always resort back to a particular uh, figure or a particular number or a particular process. So you, you always you always return back to a particular equivalent, irrespective of the modus operandi or the means of um, divination that you have utilized. It was Oromila who designed that formula. So there is no difference between Ikinfa and Ilogun, but it's just that Olódùmarè ló fún ọmọlá ní Ikinfa directly. So yàtọ̀ sí pé a gbóhùn fa, a lè lọ bá Ikinfa sọ̀rọ̀ láì gbóhùn fa. So Ikin Ifá nìkan ni divination system tó ní tí um, garbage in garbage out wà that you can garbage in and get result without getting gar without garbaging out that is that you can give in information and get result without waiting to receive information because o lè lọ sọ́dọ̀ Ikin Ifá kó lọ rojọ́ pé ìwọ Ifá mo fẹ́ bímọ ọmọ ni mò ń wà mo fẹ́ bímọ tí bá ti bá ìyàwó mi sùn lálẹ́ jẹ́ kó lóyún ifá jẹ́ kó irun alẹ́ mi jẹ́ kó doyún ni by virtue of communicating with ikin you have indirectly spoken to the ears of God o ti bá o ti sọ̀rọ̀ sí ti olódùmarè so olódùmarè ti gbọ́ olódùmarè can answer your prayers immediately and you can now say okay o oh, the next day let me go and do idafa mo ti sọ fún falana let me go and do idafa today to know how or what I should do to be able to get the result to what I've asked for you know that you can you can get result o lè bá sọ̀rọ̀ o lè bọ́ olódùmarè sọ̀rọ̀ o dẹ̀ lè gbóhùn olódùmarè direct láti ẹnu èkìnfà but o lè lọ bọ́ olódùmarè sọ̀rọ̀ fún ọ̀pẹ̀lẹ̀ the only work ọ̀pẹ̀lẹ̀ will do for you to interpret ohun tó olódùmarè sọ so ọ̀pẹ̀lẹ̀ will not o lè rán ọ̀pẹ̀lẹ̀ níṣẹ́ pé kó lọ bá ẹ sọ nǹkan báyìí fún olódùmarè kó máa expect kó máa gbọ́ return no o lè rán ẹ̀rìndínlógún ní iṣẹ́ pé kó lọ bá ẹ sọ tó pé àwọn yẹn wọn kì í ṣe ti olódùmarè a a organize wọn láti lè máa interpret ohun tó olódùmarè bá ń sọ ni so ikin ifá ló sì fún gbogbo àwọn other means of divination ní àṣẹ torí pé olódùmarè gbogbo each means of divination ló ní irúnmọlẹ̀ tó wà synonymous to so ikin ifá is synonymous to Ọ̀rúnmìlà so Ọ̀rúnmìlà is the divination is the divinity of divination is the divinity of wisdom knowledge and understanding so òun ló ní ìmọ̀ so òun ló dẹ̀ pín different different strata of bá ṣe lè lo ìmọ̀ yẹn fún àwọn irúnmọlẹ̀ tó kù àbọ̀rú àbọ̀ yẹn. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ in fact as i clarify different things. now organizing itefa for somebody asked if we can organize itefa for people in the diaspora and whether we can do it online. <laughs> bó ti bó ṣe wù bó ṣe wù láti ṣe tó Ifá ní orí tí mo mú wá sáyé mi ò jọ tẹnikẹ́ni ìfùwàsí mi ò jọ téèyàn kéèyàn àgbọ̀nrín ìgboro bá fara ẹ̀ balẹ̀ kó má fara ẹ̀ wólùwọ́ tó bá fara ẹ̀ wólùwọ́ máa dẹlẹ́gbẹ́ egun tó bá dẹlẹ́gbẹ́ egun ẹ̀bọ ni wọ́n ń kó jẹ adífá fún Ọ̀rúnmìlà Ifá fẹ́ mú àjàgbé lọ sí igbó lọ rèé tẹ̀lifá àjàgbé ń tọwọ́ gba ẹ̀rù náà kákàrí láì lè dìde àwọn fẹ́rẹ́ǹtì gẹ́gẹ́ ló ṣe fá fún àjàgbé ó ní kájàgbé ó adọ̀fẹ̀rẹ̀ ewé adọ̀fẹ̀rẹ̀ ẹmọ̀ adèwé àpadà ṣe ọ̀fẹ̀rẹ̀ ń ti gẹ̀gẹ̀ àjàgbé àdìde ọ̀fẹ̀rẹ̀ ń so um, basically Ifá has made us to understand that àjàgbé lọ sí igbó dùn ni so wọ́n máa ń lọ sínú igbó odù ní igbó odù kò ń ṣe lórí zoom odù kò ń ṣe lórí twitter odù inú igbó odù ni. So, first of all, is that there is there, there is a place designed and consecrated for the energy of Olodumare to flow through. Because the energy of Olodumare will not just flow to any place. So a, a gbodu is not just one building that you just build or one place just it has been consecrated àti ṣe to láti lè fi àlá òkè energy Olódùmarè flow through ibẹ̀ la ṣe ń pè ní igbó Olódùmarè. I hope I hope you understand what I'm saying. So bí Igbo Olódùmarè ṣe ní so number one you cannot do itefa. Itefa cannot be done in your absence in one's absence it is only ìṣẹ̀fá that can be done in one's absence and why can that be done in one's absence is because o fẹ́ gba ifá ni kò ń ṣe wípé orí ló fẹ́ lọ tún ṣe ò tí ì lọ tún orí ṣe ń gbódò fẹ́ sì gba ifá tí wọ́n máa tọ́ ẹ sọ́nà wọ́n máa bá ẹ ṣẹ́gun wọ́n máa jà fún ẹ wọ́n máa ṣe tó ẹ fi ṣe so you don't they there is also a different dimension of doing the shefa for people excuse me please so there is a so if itefa cannot be organized for you uh, online it has to be it has to be done physically There's no Babalawo that can do it ever for you online, the complete Ifa initiation for you online. But Ishefa, in some cases, we do Ishefa for an unborn child. In some cases, we do it Ishefa for somebody who is in the prison yard. We do Ishefa for some, a madman. We can do Ishefa for somebody who was lost, Tonwa. We can do Ishefa for somebody who, who is on the sick bed that cannot stand up. So, Agbe Ifa dìde kó wá ràn wọ́n lọ́wọ́ ni so tá bá lè ṣe fá tá bá lè ṣe fá fún èèyàn tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn tí ó lè dìde tí ó lè presence tó ti ń ṣe process fún it means that wọ́n le ṣe ifá fún èèyàn tó wà ní diaspora but wọ́n le te ifá fún èèyàn tó wà ní diaspora àbọ̀rọ̀ àbọ̀yé so after having ifá you have to do ìdáfá again yes you have to do ìdáfá again because you constantly need to be informed as to what is happening in your life You constantly need to be in sync, uh, in sync with the energies of your destiny. You understand? You need to be in, in tandem with the <coughs> excuse me. You need to be in tandem with the realities of your own existence as a person. So mm, that is why our, our father says, "Bẹ́ẹ̀ni ṣorí ọ̀la ò rí bẹ́ẹ̀." Òun ló mú kí babaláwo máa dáfa ọ̀rọ̀ ọ̀run. At least the energies that will flowing that you will need today is different from the energy that you will need tomorrow. So you need to constantly be in the sync to know which energy you need. Can Axon please shut down his mic so we can hear what you're saying? He's acting. So Ifá ló lè ìyẹn lè ṣẹfá fún ìyànṣọ́ láti máa gbóhùn fa lóòrèkóòrè láti máa mọ ibi tọ́rọ̀ dé mo lọ́rọ̀ gbé dúró kí la fẹ́ ṣe what do we have to do and all that. So I believe that um, that would um, bring to an end our podcast for the day. I am happy that um, today being the event of my birthday, people have come together to listen to the oh, avoidance. Please, any, any further question will be forwarded to my DM, please. Please, can you forward it to my DM, please? So I, am like unfortunately I will not be able to move beyond this point. It is extremely two hours. I would appreciate that you send your messages to my DM or to my email or to my email. I will appreciate that. The email is coolingfreedom at gmail.com or you can send it to outside wakanda at gmail.com. So basically, um, I want to once again thank everyone for showing up for coming to listen to the voice of Ifa on the Ifa Prick podcast, your number one stop show for getting reasonable content about Ifa and the Orishas. Once again, my name is Oluwola Olelakule, and I welcome you to the Ifa Prick podcast. Mitatimbe sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ifá, where you you breach the, the barrier between yourself and your immediate environment. My name is Olu Olawole Olakule. Thank you for joining me. Today's episode is titled Ori and Man's Encounter with Spirituality. I hope that um, with the few time that you have spent with me, you understand clearly the importance and how important our Ori is in our journey towards self discovery. Aboru, aboye, aboye, Poshishe.